Second, Babatu Ankale, wá yọ̀ tí a ti wá dúró fún olórí ilé ọmọ ní ilẹ̀ káàrọ̀ òjìire orí gbogbo àwọn tó ń jẹ́ Ìbàdàn tó ń jẹ́ ilẹ̀ káàrọ̀ òjìire àwọn èèyàn ṣàǹkọ̀ṣàǹkọ̀ ló wà bí mi ò lè fi máa dárúkọ ọlọ́run ló máa rìn ló Àgbàoyè orúkọ wọn ló ti ń lòó yẹn torí àwọn ènìyàn ńláńlá tó ká ojú òṣùwọ̀n wọn wà pé lọ́jọ́ òní olùgbẹ́lẹ́ ọlọ́run ló máa rí fún ìgbésí ayé yìí bí ẹ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe lọ o bí ẹ ṣe ń ṣe òní kẹ́ máa ṣe lọ nítorí pé ní ìyẹn ló máa ń yẹ ẹyẹ lé o ló máa ń de àdàbà lọ́rùn kò tún yí ẹ̀dá tó báyìí náà lọ ìfẹ́ ni àwọn èèyàn ní sí yí pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé ọ̀nà dẹ̀ ṣì wá wọ́n jókòó kì ṣe pé wọn ló tẹ́tẹ́ nílé wọn o kì í ṣe pé wọn rí nǹkan mú o ṣùgbọ́n wọ́n bá yíyọ̀ nítorí pé bí ẹ̀yin náà ṣe ń ṣe bí ẹ ṣe ń ṣe ni kí n máa ṣe lọ mo kí gbogbo àwọn tí ó wà pẹ̀lú yín pàápàá jùlọ olùgbẹ́ lọ́wọ́ kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tí wọ́n kà yín yẹ láti fi jẹ àgbà oyè lágbára Ọlọ́run Olódùmarè àti ẹ̀sìn ìdálẹ̀ lẹ́kàárọ̀ yìí ibi gẹ́gẹ́ lọ́tí wọ́n bá gbà o ẹ ti wà ń fi gẹ́gẹ́ báyìí nítorí pé òṣè tí wọ́n máa já ìwé àkòkòrè lórí oyè ló máa ló jẹ ṣùgbọ́n ìta ìjẹ yìí àgbà oyè náà pé ẹni tí ìjọba bá tẹ bá fi pàtàkì fún àgbà oyè yìí ẹ pàtàkì yìí rárá o ẹjọ bá fi pàtẹ́wọ́ yẹn dáadáa títí bá kú fún àgbà oyè ẹ jẹ́ kó ró kóró lákọ lákọ. Àgbáwé ti ìlú Ìbàdàn. Ọlọ́run ló ràn yàrá bá mi dúró tì í o. Gbogbo àdáwọ̀ lé ní àmàyẹ̀wò sí i. Bí ọlọ́run ṣe wá pé ń ga lẹ́yìn tó jẹ́ pé àwọn. tó jẹ́ pé àwọn kíyèsí ló ń ṣe òyìnbó ló ń ṣe pé ká dà kọ́ sínú ife tá a mú ṣùgbọ́n ó ti di ìkọ́jú gbogbo àgbáńlá ayé gbà mo wá fẹ́ kí gbogbo wa káàkiri ká wà lórí ẹsẹ̀ wa gbogbo ife tí gbogbo wa fi kù kan tẹ̀ ṣiṣẹ́ ìyanu ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kó àgbà oyè lé torí àgbà oyè àti yèyé àgbà oyè torí wọn la ṣe wà bílẹ̀ ni o ẹ má jókòó ẹ wo ife tẹ́ ẹ bá ní lọ́wọ́ ìgbọ̀kígbọ̀ tẹ́ bá ní lọ́wọ́ tẹ́ ẹ mú lọ́wọ́ ṣé ẹ gbọ́ mi ọlọ́run olódùmarè ló kẹ́ àgbà oyè ní ọjọ́ òní ẹjọ́ gbogbo àwọn tó wà lẹ́yìn yẹn ẹ jẹ́ ká kọ́ àgbà oyè lé ẹ bá mi dìde nítorí pé ọlọ́run olódùmarè ló kẹ́ wọlé mi o lágbára ọlọ́run olódùmarè ọmọ tèmi náà á ṣe ìkọrere láyé o àwọn ẹbí tèmi náà wá pé ní ayé ṣe ìkọrere o èmi náà wà ní ipò yìí tó jẹ́ pé màá lè pe gbogbo ọ̀tọ̀ lùlù jọ wá dẹ̀ jẹ́ mi ẹni tó bá fẹ́ nǹkan rere fúnra ẹ̀ àpèmọ́ra la máa ń pè tèmi nílé ẹ jẹ́ ká fi iyì àti ọlá tí ọlọ́run fún àgbà oyè Kọ́lá Karim ní ọjọ́ òní kò sẹ́ni wọ́n bá pè wọ́n ní mr mo tàbí dr.